ètò ojúmọ́ rẹ náà ni ó ń tẹ̀síwájú bó ṣe ń tẹ̀síwájú làwa náà ń gbá tẹ̀lé eh, wọn ní gbègbègbè wọn bá ní kó o gbé e tó bàbá wọn gbé e wọn jẹ wọn gbé e sẹ́yìn ìkùlé rẹ ohun tí a máa gbéyẹ̀wò lónìí gẹ́gẹ́ bí ohun tí a ti lọ sígboro tá a sì ti lọ fi ọ̀rọ̀ wá àwọn aráàlú lẹ́nu wò òun náà ni nípa ètò ààbò kí ni ojú ìwòye wọn nípa ètò ààbò ní orílẹ̀ yìí à ń jínigbé lánàá à ń jínigbé lẹ́ni fún títí olówó dé ẹ̀ wọ́n ní kò ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n ó tún ti wá mú nǹkan míì mọ́ ó ti mú jàǹdùkú ká máa gbé ni pé bá a bá ti gbé pamọ́ o à á lè gbowó kó tó di pa dálẹ̀ ọ̀pọ̀ àwọn tí wọ́n sì ń gbé pamọ́ yìí lẹ́yìn tí wọ́n bá tún gba rògbòrògbò owó wọn á tún ṣe ikú pa wọ́n eléyìí ó kù díẹ̀ káàtó nígbà tí mo bẹ̀rẹ̀ ètò mo ní ebe ẹni kò ní wọlé yorùbá ni <laughs> ẹ̀yin àgbààgbà yorùbá ẹ ń wòran ni ẹ ń sùn ni àwọn òrìṣà mẹ́rìndínlógún tó tẹ̀lé yorùbá dó ṣe ń wò wá ń ran ni hmm. tó igun gogoro mágùnmí lójú àti òkèèrè ni à ti wò ó òun náà ló dífá fún àlejò mi ní àárọ̀ yìí lórí ètò ojúmọ́ ire à ń sọ̀rọ̀ nípa ètò ààbò lóòótọ́ ọlọ́run ni ààbò wa o ní gbogbo ìgbà nígbà gbogbo ṣùgbọ́n ó fi àwọn kan síta wípé ó fún wọn ní ọgbọ́n ó sì fún wọn ní ìmọ̀ láti mọ̀ nípa ètò ààbò alọ́lọ́pàá a ní sójà ṣùgbọ́n a tún ní àwọn tiwa tiwa hmm. tiwa a máa sọ̀rọ̀ nípa ètò ààbò a sì máa sọ̀rọ̀ nípa àwọn ìṣòro tí ó ń dojúkọ wọn àti ọ̀nà àbáyọ táwa náà fi lè dáàbò bo ara wa ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá ní wọ́n ká lọ sí àwọn ìlú òkè ní ìsìn wọ́n kà yóò ké ni kódà ẹlòmíì ò ní ẹjẹ́ ń lọ kọ wíìlì mi ló lè ṣeé ṣe kó mọ́ padà dé àjọ alọ́ọ̀dé àní bá wọn lọ àní bá wọn rìn wọn ní jí gbé a máa lọ ni fi ní báyìí ó ní adìyẹ ní máa ń tó pe ìmọ̀ bọ̀ a máa lọ a máa bọ̀ ni àní rí wàhálà àní rí dààmú ṣùgbọ́n àwọn nǹkan wo la lè kó sí ọ̀ la lè fi ojú sí la lè fara sí. Si láti dènà àjínigbé bá ń dènà àwọn onísùnmọ̀mí a bá ń dènà àwọn olè láti má dá wa lọ́nà gbogbo eléyìí òun ni ọ̀gá àgbà kọ́mándà harmonize vigilante group ti ẹ̀ka ìpínlẹ̀ èkó àti ògùn ọmọọba ahmed kọ́láwọlé adéfioyè ni àjọ máa gbéyẹ̀wò láàárọ̀ yìí lórí ètò ojúmọ́ ire kọ́mándà ṣé ṣàǹsà ní kínkín ẹ káàárọ̀. ẹ kú ẹ kú ilé ẹ kú ojúmọ́ mhm. ẹ ṣe dáadáa alábá yín. àdúpẹ́ ẹ kò sí bẹ́ẹ̀ ṣe kí wa náà tẹ́ kí wa bó ṣe ṣàǹsà ni bó jẹ́ tiwa tiwa tẹ́ ti kí wa tiwa tiwa tẹ́ ti dá torí ọmọ káàárọ̀ òjíire ni wa. ọmọ káàárọ̀ òjíire ẹ bá ń kí àwọn aráalé pé táwọn náà jíire. ẹ̀yin aráalé àjíire bí o kálàáfíà mhm. lẹwà a kú àsìkò yìí akú bó ti bójú ọjọ́ ṣe rí mm. ọlọ́run wọn dáàbò ẹ̀bùn wa o àmín àní rí ṣòro àmín kọmáńdà mm. ẹ jẹ́ kí n kọ́kọ́ ti ibi kúdúrú mú wọn láṣìpàwé ní kíkà máa sọ pàǹtí ibi pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ fíjìláńtẹ́ kí ni iṣẹ́ yín kí ló fi yàtọ̀ sí iṣẹ́ ọlọ́pàá. ẹ ṣeun àtọkùn bí orúkọ ẹ ṣe jáde kò farasin fijilantí la, la pè é àjọ ojú ni alákàn fi ń sọrí. Hmm. tẹ́ bá wá wo ẹranko tá à ń pè ní akàn fúnra rẹ̀ kò síbi tó wà òkè ló máa na ojú ẹ̀ méjèèjì báyìí sí hmm. tó bá rí nǹkan kan tó ṣàjòjì sí àbí tó lè dẹ́rù bá hmm. apájú ẹ̀ mọ́ á sì sàkó ibi tí àwọn nǹkan wọ̀nyẹn ti jáde nìyẹn pé kí gbogbo wa ká rí ká dàbí alákàn ká ran ojú wa lẹ̀ bọ̀bọ̀n kì í ṣe kákan kákan máa fi wo nǹkan lásán kó má ní ni o ká na ojú wa lẹ̀ ká lè rí kí ló ń ṣẹlẹ̀ láyìíká wa kí ló ń ṣẹlẹ̀ lágbègbè wa hmm. ntí à ń pè ní fìjìláńtẹ́ nìyẹn ká má dagun lá. kí ni kí ni àjọ yín fi yàtọ̀ sí àwọn bàbá ọdẹ tí ń ṣọ́ wa lóde àwọn OPC àbáwọn àgbẹ̀kọ̀yà àbí nǹkan kan náà gbogbo yín. ṣé rí àwọn bàbá wa tó ń ṣọ́ lóde hmm iṣẹ́ ààbò ni wọ́n mú lọ́kùnkúndùn àwọn náà dẹ̀rẹ́ wọ́n fi ojú wọn wọ́n fi ń sọ gbogbo wọ́n fi ń sọrí wọ́n rí wípé n tí ò yẹ kó mẹ́hẹ kò gbúdọ̀ mẹ́hẹ aburú ò gbọdọ̀ dì wá wọlé wá bá wa kòbókòbó ò gbọdọ̀ sá sí wa lábẹ́ wọ́n bá ní kán gbé gbègbègbè tó bá ń gbọ́ gbègbègbè tó bá bá wọn gbé ẹni tí ẹ bá gbé sẹ́yìn kúnlé rẹ̀ tí ẹ bá wọn ọlọ́mọ àyẹ̀kí tí ẹ bá wa àwọn ọlọ́dẹ wa àwọn àgbẹ̀kọ̀yà tán ti wà láti ayé àtijọ́ wọ́n sì tún bẹ ní ìsinyìí ààbò ni wọ́n dúró lé lórí hmm. ààbò tí wọ́n wá rèé wọ́n ṣe pẹ̀lú ẹ̀tanú hmm. tó fi ń já sí pé àwa náà ta jẹ́ Harmonize Vigilante Group tí ó ń bẹ lábẹ́ ìdarí bàbá wa Alhaji Ridwan Hussein tí gbogbo èèyàn mọ̀ sí Yasalam tí wọ́n àwọn ní general commandant àwọn national commandant ẹgbẹ́ yìí hmm. iṣẹ́ tí wọ́n ti yàn láàyò láti bí ọgbọ̀n ọdún lé sẹ́yìn ni hmm. tí ò sì ṣe pé bóyá pé ẹnìkan sanwó oṣù fún abẹ́nìkan ló ń fún wọn ní owó lórí ẹ̀ hmm. àmọ́ kéèyàn dúró kó wò pé ah, bí nǹkan ṣe ń rí kó yẹ kó lọ máa rí bẹ́ẹ̀ ìwà àbàjẹ́ ṣà ń gbèrú ó ṣà ń gbèrú ẹni ẹni tó ṣiṣẹ́ láti eh, ọjọ́ kìíní oṣù títí dé parí oṣù owó tó ní lọ́wọ́ ẹ̀ wọlé ẹ̀ kó kí ló tẹ̀yìn náà lọ kẹta ìlọ ṣiṣẹ́ àwọn amòkùn ṣìkà sì wà láàrin wa hmm. àfi ká ṣe kí ni ká sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá ibi tọ́rọ̀ ọlọ́pàá ti jáde nìyẹn ẹgbẹ́ fijilanté ti wá pàápàá à ń fọwọ́sowọ́pọ̀ láwọn ọlọ́pàá ni láti lè tún jẹ́ ojú kí ojú àwọn ọlọ́pàá tún lè pọ̀ sí hmm. torí ibi tí wọ́n lè dé ó níwọ̀nba àwọn aráàlú pọ̀ ju ọlọ́pàá lọ so a sì mọ nínú ẹni àwa hmm. tá a jẹ́ fijilanté àwa la máa máa wá ṣiṣẹ́ kún iṣẹ́ tí àwọn ọlọ́pàá ń ṣe hmm. iṣẹ́ wọn lè kó lè múnádóko. ẹ dàbí etí fọ́lọ́pàá ojú fara fọ́lọ́pàá àti ẹnu fún àwọn aráàlú. bẹ́ẹ̀ni hmm. bẹ́ẹ̀ni bó ṣe rí ganan náà nìyẹn. bó ṣe rí nu ẹ wọn á béèrè pé àjọṣepọ̀ ló wà láàrin ẹ̀yin àtàwọn OPC ni o Àgbẹ̀kọ̀yà ni o àtàwọn bàbá wa ọdẹ tí wọ́n bá wa aṣọ àdúgbò àbí ara wọn náà ní àbí gbogbo wọn náà ní kákàtà vigilante. gbogbo àwọn tẹ́ ẹ dárúkọ wọ̀nyí gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan yìí ẹ rí wípé tá a bá wò ó iṣẹ́ ààbò lóríkálùkù wọn àwọn bàbá wọn ọdẹ tí wọ́n ń ṣọdẹ hmm. wọ́n á wà ń ta láti ìgbà tílẹ̀ bá ti ń ṣe fẹ́rẹ́fẹ́rẹ́ tílẹ̀ ti ń ṣú dẹ̀dẹ̀ díẹ̀ wọ́n á wà ń bẹ títí dilẹ̀ mọ́ láti rí wípé ẹni tí àwọn tó ń ṣèwà àbàjẹ́ àwọn tó ń ṣe mọ̀dàlú wọn wà á ráàyè wà á ká wa mọ́ àwọn ẹgbẹ́ OPC tẹ́ sọ iṣẹ́ àjàngbara tí wọ́n hmm. dúró fún pé gbogbo káàárọ̀ òjíire ó gbúdọ̀ wà níṣọ̀kan hmm. ọ̀dọ́ wa sì gbúdọ̀ dúró ṣinṣin hmm. wọn ò gbúdọ̀ wá a gbúdọ̀ rí kòbókòbó tí ó ṣàwọ̀ wà láàrin a gbúdọ̀ rí wàhálà hmm. bóyá nípa àwọn ogun àdájà bíi àwọn nǹkan tí àwọn amòòkùnṣìkà yìí tó wá ń gbilẹ̀ ń sìn tí wọ́n ń ṣe OPC dúró bẹ́ẹ̀ láti make sure láti rí i pé ìran Yorùbá ọ̀dọ́ wa ò di ibi tí wọ́n á fi ṣe bùgbé fáwọn ẹni ibi bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni iṣẹ́ fìjìláńtẹ́ náà dúró ṣé wàá rí gbogbo àti fijilantẹ àti OPC àtàwọn tá a jẹ́ amunáìsì à ń ṣiṣẹ́ papọ̀ láti rí wípé ààbò ṣe kí ni ó múnádóko ni kì í ṣe iṣẹ́ tẹ́nìkan lè dá ṣe. iṣẹ́ ààbò kì í ṣiṣẹ́ nìkan iṣẹ́ gbogbo wa ni tó Yorùbá wa ni ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ a ti ń gbọ́ nípa àwọn oníjàǹdùkú àwọn onísùmọ̀mí àwọn gbéèyàn gbéèyàn tó ló ti kọjá gbọ́mọgbọ́mọ ní ìsìn ẹ wà tí ń gbọ́ lókè ọ̀yà lọ kò kú kàn wá kò tí ì débí bẹ́ẹ̀ náà làwọn kan fọ́n ta kọ́lédélẹ̀ Yorùbá ẹ tó bá fi máa jẹ́ gidi kan ṣùgbọ́n <laughs> sí ìyàlẹ́nu wa pòfẹ́sọ̀ kan wọn náà jí wọn gbé níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn kódà ẹ pòfẹ́sọ̀ yìí sọ lójú gbangba ojú gbogbo ayé wípé mílíọ̀nù márùn-ún náírà àti ẹgbẹ̀rún lọ́nà márùndínláàádọ́ta náà gbà lọ́wọ́ àwọn kan tó fà wọ́n lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ti ń jí àwọn èèyàn gbé ní àwọn ọ̀nà wa ní ilẹ̀ káàárọ̀ òjíire kí ni gbogbo ẹ̀yin ẹgbẹ́ yìí kí lẹ̀ ń ṣe láti lè má jẹ́ kí wàhálà nítorí Orísun tẹlifíṣàn táwa wà ìmọ̀ọ́máwòrán Orísun ní táwa dúró fún ni pé kí ilẹ̀ Yorùbá àṣà wa ìṣe wa kí ó má bàa parun gbogbo ètò tá à ń ṣe pátápátá ń bí èdè Yorùbá la fi ń ṣe kí lẹ̀ wá ń ṣe kí àwọn èèyàn burúkú yìí eh, kí wọ́n má wọ àárín wa débi pé wọ́n wàá ṣe wá ní ṣùtá. ẹ ṣeun atọ́kùn ṣẹ́rí eh, wọ́n ní àìfẹ̀lẹ̀ kí bò sí. omi òjá mọ̀ jó. ní òjá ara ẹni bá ní jó o tá a bá fẹ̀lẹ̀ kí sí ara ní jó. òbá náà kan ló sọ pé má lọ́wọ́ mi bí òwe wọ́n ní àgbàlagbà tí ò bá kẹun sọ̀rọ̀ yóò padà kẹtàn sáré ni hmm. ọlọ́run ní já kẹtàn sáré nílẹ̀ yorùbá ṣe rí ọ̀rọ̀ àwọn ajínigbé kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lóòótọ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú mo fẹ́ dépò mo fẹ́ nǹkan báyìí tipátipá ara bí tí kìíní ti ń bẹ̀rẹ̀ nìyẹn àwọn irinṣẹ́ ta kó fáwọn ọmọ pé ẹ ṣáà dì mí mú èmi nìkan ni ẹni bá bá mi fà á hmm. àfi kí ẹ mú kúrò lọ́nà àfi kí ẹ hmm. ṣe gbá kẹ òṣèlú bó bá pa lẹ́sẹ̀ ohun tí àwọn èèyàn ń ṣe ń gbà yín àwọn ọmọ tẹ́ ẹ kórin iṣẹ́ ìlé lọ́wọ́ hmm. tẹ́ ẹ kórin iṣẹ́ ẹ gbà padà lọ́wọ́ wọn hmm. àsìkò tó yẹ kẹ́ ẹ kó lé wọn lọ́wọ́ ìgbà tẹ́ ẹ sì ń kó lé wọn lọ́wọ́ ẹ̀ ń fún wọn lóúnjẹ ń gbọ́ oúnjẹ tán nǹkan kan ni wọ́n sàmọ̀ jẹ hmm. ẹ̀yin sì rèé àwọn ọmọ yìí ẹ̀ ní ẹ̀ ní akáàkì pé wọ́n ti lágbára jù yín lọ torí wọ́n pọ̀ ẹ ti gbẹ́ wọn lẹ́yìn eyín ọ̀hún ẹ̀wọ̀n ló àwọn tó kó kó irinṣẹ́ ni wọ́n lòun padà fi yín òun wá bùjẹ́ ẹ mọ̀ pé ń gbò kó ń bẹ̀ ó di wípé Boko Haram wọlé o mm-hmm. lẹ́yìn ìgbà yẹn ní ọ̀rọ̀ kidnapper tí wọ́n á lè kú sí i ọ̀rọ̀ tí àwọn bẹ́ẹ̀ náà làwọn onídarandaran darandaran o. bẹ́ẹ̀ ni ẹ ọ̀rọ̀ tí Boko Haram ṣe mọ̀ pé ńgbà tí ikọ̀ ìjọba kọlù wọ́n tí wọ́n mm. tú wọn ká ó dàbí ńgbà tá a bá fọ́n tá a bá fọ́n àgbàdo tá a dì lọ́gbà tá a bá fọ́n sílẹ̀ kó tó mm. taka tó túká tá a wá sàwọn bá tá a rí ńbẹ̀ tá a kó jọ pé àti ẹ̀fẹ́ kíkí ní nǹkan ṣe kí ni kó kó kó kó dì mọ́lẹ̀ kó kó dàgbà mọ́ àwọn tí ó fọ́n káàkiri wọn tó bọ́ sórí ilẹ̀ tó bá bọ́ sórí ilẹ̀ ibi tí ilẹ̀ ti gbà wọ́n ẹ̀ rí wípé wọ́n á bẹ̀rẹ̀ sí ní dìde ńbẹ̀ wọ́n á yọwé wọ́n á gún bẹ́rẹ́ ayọ̀wé ayọ̀gbò bẹ́ẹ̀ lọ̀rọ̀ kìíní rí nígbà hmm. tẹ́ bá tú àwọn ọ̀daràn ká tẹ́ ẹ̀ wípé gbogbo ibi tó yẹ kí wọ́n sá lọ ká ṣètì àwò síbẹ̀. ìyẹn ni pé tí wọ́n bá ta wọn kì í tọ̀ hmm, torí tá a bá sì ta tá a bá tọ̀ ọ́. adẹrun níbi hmm. yorùbá náà ló sì sọ pé bàdúgbò kan bá ń tòrò wọn lọ máa lè ọmọ àlè bẹ̀ ni ò tí hmm, àwọn ọmọ àlè tí wọ́n ń dàgbà báyìí ló wá ní wàhálà. yorùbá náà kan ló tún sọ wípé bí ò sí olè ilé títà hmm. ò ní wọlé toró ní ilé ni ó ṣílẹ̀kùn fún títà ẹnìkan ò lè wá sádùúgbò kan kó lóun fẹ́ wá mú èèyàn bẹ̀ bí ìbá ti ṣe pé ó ní àmì ń bẹ ni hmm. ó lámì ń bẹ ni ohun tó ń fà á nìyẹn ńṣe ni kí gbogbo gbogbo Yorùbá ń ṣe ló yẹ ká ṣọ̀kan lórí ọ̀rọ̀ yìí ńsìn hmm. ká wá jókòó ká pé bíríkótó ká pé bíríkótó báwọn bàbá wa ti ṣe láyé àtijọ́ tìlú ìfi bàjẹ́ tí ìfi túká lórí àmọ́ pé bàbá fẹ́ kìlù àtajà àtẹ̀ràn ni ó wọlé o àtẹ̀ntí wà ẹ̀dá àti òdà ní òwọlé àmọ́ bí ìlú bá ti wá kún nísìn ó yẹ ká fi òfin ilẹ̀ Yorùbá lé wọn lọ́wọ́ pé àìṣe bá ń bí o àìṣe bá ń bí o ó ní ló fi jẹ́ pé ìjọba tó wà lóde ńsìn báwa ṣe ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí fìjìláńtẹ́ amúná fìjìláńtẹ́ group eh, táà ń ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá táà ń ṣe pẹ̀lú ọlọ́pàá a nífẹ̀ẹ́ sí ọlọ́pàá a sì ń bọ̀wọ̀ fún wọn àìmá bọ̀wọ̀ fọlọ́pàá kò ní jẹ́ kí a lè rí iṣẹ́ tí wọ́n ń ṣe so nídìí èyí ń a ní láti parapọ̀ nísìnyí kárí wípé ilẹ̀ Yorùbá àgbà wọn aráàbí láàyè oh. torí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ àárín wa náà ni wọ́n wà àfi ká bú wọn jáde hmm. aráàlú ò gbúdọ̀ dágun lásìrò iṣẹ́ táwa ń ṣe yìí hmm. bẹ́ẹ̀ làwa náà ò gbúdọ̀ fi ìròyìn aráàlú a fi tàfàlà bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́pàá wọ́n hmm. mọ rírì ìwọ̀n eh, ìró tá a máa ń fún wọn pókè o báyìí ló ń ṣẹlẹ̀ o báyìí ló ń ṣẹlẹ̀ tó fi jẹ́ pé a lè pawọ́pọ̀ lé àbúrúkọ ní àárín wa ẹni tí ò lówó lọ́wọ́ àwọn ajínigbé ò lè gbé irú àwọn èèyàn wa nísìn ẹ bá lọ sí ẹbí ayẹyẹ ẹ lọ bí ìnáwó mm. ẹni tí ò tó gèlè tè yóò mọ mí mm. fìn yóò máa ṣe bí ó ṣe làwùlàwù yóò tí ò ní lọ́wọ́ yóò lòun fẹ́ nà àti mm. bẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe kílẹ̀ tálẹ́ni yìí wọ́n fojú tálẹ́ni yìí níbo ló ń gbé iṣẹ́ wo ni ń ṣe báwo ló ti tó wọ́n máa wà káàkiri oṣù méjì mẹ́jọ tí wọ́n ti wẹ́lómi káàkiri wọn ò tí ì rí ó ń gan òsì ní fúnra tàbí ká wà níbì kan tí ò yẹ ká sọ ká sọ nípa àtò ká máa sọ ṣé hmm. gbogbo àwọn kan ló yẹ ká fi ṣe kí ni ká fi máa kóra wa ní ìdáhùn kọ́nà máa ṣọ́ wa lọ́wọ́ ẹni tá aṣọ tí ń ṣọ́ wa ẹni tí àwa aṣọ tí ń ṣọ́ wa ló pọ̀ jù láyé òde òní hmm. torí ẹ̀ ni wípé kólúkálùkù wa ṣàkàṣe kí ni ká wá di ojú la ká fi ojú wa ká fi máa sọ rí tálákàn hmm. ohun tí ẹgbẹ́ rẹ ti wá wà fún nìyẹn láti máa dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ láti máa tún mú èèyàn wọlé ká máa tréènì wọn pé ẹ jọ̀ọ́ ìwà pálapàla àfẹ́ ládùúgbò wa ẹni tí ó bá darapọ̀ mọ́ wa nísìn yóò gba oríṣiríṣi ẹ̀kọ́ ni ó gbà hmm. bá a ti ṣe torí iṣẹ́ wa ó limitation à ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ọlọ́pàá láti rí wípé bàbá bọ́lọ́run bá fún alọ́daràn kan mú sìn àá hmm. fà lọ́lọ́pàá lọ́wọ́. ìyún ni pé iṣẹ́ yín kì í ṣe pé bóyá bẹ́ẹ̀ bá ti mú yan o kẹ́ ẹ dá sẹ̀ríà fún fúnra yín ẹ fà lé ọlọ́pàá lọ́wọ́ àti pé ká ká sì bá ní sọ̀rọ̀ ní sísọ ká mọ́ ṣe làwùlàwù níta tó hmm. wọ́n sọ wọ́n ní iṣẹ́ táwọn kì í ṣiṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n wọ́n bá ti mú ọ̀daràn abẹ́ni tó wu ìwà ìbàjẹ́ kí wọ́n mú un kí wọ́n fà lé ọlọ́pàá lọ́wọ́ <laughs> mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní bàbá ta àtọ̀ tá a bá tọ̀ ni òfin ní di ẹrun onídìí bàbá fa ọ̀daràn lé ọlọ́pàá lọ́wọ́ tán kí ló tún kù ọ̀pọ̀ á máa bẹ̀rù wá ni ẹ̀ wọ́n bá ti dọ́dọ̀ ọlọ́pàá wọ́n bá ti gbọ́wọ́ ọkọ bẹ́ẹ̀ ọlọ́pàá ò fi wọ́n lẹ̀ àwa tá a mú wọn lọ ni wọ́n tún wá fàbọ̀ lé lórí kí ni àwọn fìjìláńtẹ́ ń ṣe sí àárín yìí ẹ jẹ́ ká lọ sí ilé agbára tí a bá padà dé ètò Ojúmọ́ Ire yóò máa tẹ̀síwájú Olúwafẹ́yìkẹ́mi yín náà ni ló ń kí n pé ẹ kalẹ̀.